الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المرسلين وخيرة رب العالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكثر وأقوى بصيرت في رحاب سنة léyìí tí ó ń wáyé ní iléeṣẹ́ harmony fm ní dọ́fìyàn ní gbogbo ọjọ́ jùmọ́à ní aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ pẹ̀lú ọ̀dọ́ lọ́wọ́ bá ohun tí ọmọ fi bára wa sọ̀rọ̀ òun náà ni nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ó jẹ́ iṣẹ́ ṣíṣe fún mẹ́wàá gbẹ̀yìn yìí kárí pé wẹ́rẹ́wẹ́rẹ́ àwẹ̀ náà ti ń lọ fèrè lọ nìyẹn òní ni àwẹ̀ di 22 tílẹ̀ bá sú tọ́ ọbẹ̀ lọ́wọ́ bá tó ní kí tọ́sọ́ adídédé àkókò yìí nínú ọba tó kù yìí náà ọlọ́run kúkà ọkùnrin tí ó kúkà ọkùnrin tí ó gbá o ọlọ́run kó jẹ́ kẹ́mi ìwọ́rẹ́ yìí oṣù ọlọ́run wá jẹ́ wá fi dáadáa kò fi rọ̀ wá lọ́rùn ní gbogbo tó kù yìí náà ọlọ́run má ṣe orí mẹ́wàá gbẹ̀yìn yìí ọlọ́run má ṣe ilé wọ̀fẹ́ ní kankan wá kọ́wọ́lá kíkébìrẹ̀ kọ́wọ́lá àjẹkàn rẹ̀ àwọn náà ti mọ̀ pé mẹ́wàá gbẹ̀yìn ẹkùn bíi jẹ́ gẹ́gẹ́ bí a ti sì mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní a máa gbìyànjú ní mẹ́wàá gbẹ̀yìn yìí tó kọjá àti mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá tani kódà yálà wa Aisha radiyallahu anha ó ní kánà rasulullahi sallallahu alaihi wasallam tó ń ṣe ọlọ́wọ́ bá idha dakhala al ọlọ́jẹ́ ahya layla òru rẹ̀ kò ní fi sùn mọ́ wà áyé kọ́zọ̀ áhìlà tó jẹ́ àwọn fámílì náà tó gbogbo ayé obìnrin tẹ́ ń dáná sáré ọlọ́ọ̀bà alékẹ́lá kò ní tèyí lájáwó kò sì ní jẹ́ ẹgbà rẹ̀ kọlá tí tori kọlá jẹ́kà rẹ̀ ṣùgbọ́n torí ẹwà mọ́ torí pé àìdáná sáré ẹwọ́gbọ́n ẹ̀dájì bó làánú sí ṣàǹfààní mẹ́wàá gbìn yìí tó yẹ pé tó yẹ ká sí bẹ́ẹ̀ a lè sí àrínà fíláyà a sì rí àdúrà sí torí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó ni máa ń kọ́ ọmọ laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tó bá dínà fílà lóru laylatal qadr tó pé imani lójú ló ti lọ àti ìwá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó jẹ́ kó ṣe ọlọ́run bó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún àtọkùnrin àtobìnrin náà ni gbogbo náà la nídìí àforíjì gbogbo náà la nídìí láàjá àwòrúlé látòun kọ́ dí ìfi ọlọ́run ọba ní khairun min alfi shahar ẹ̀san ọba fi ṣe kò ń jòrò yìí iṣẹ́ tí yẹn bá ṣe ń bẹ̀ ó lórí ìbádà tí yẹn bá ṣe ń bẹ̀ ó lórí ju ìbádà tí yẹn fi ọgọ́rin ọdún tó lé tí yẹn fi ṣe lọ ìwò kẹ́ńbẹ̀ torí ẹ̀ ẹ dákun àwọn ọkùnrin àwa baálé àwa bàbá àwa ẹ̀gbọ́n ẹ jẹ́ ká gbìyànjú lára àwọn ìyá wa lára àwọn ìyàwó wa lára àwọn sísáàsì wa púpọ̀ bóò làwọn ló sì sàǹfààní mẹ́wàá gbẹ̀ yìí bí ti pàtàkì tọ́lọ̀ ọba àlekíọ́lá kí ó fi àṣekù ń jẹ ìrọ̀lẹ́ lọ́tọ̀ọ̀kọ́ dé náà. náà káà náà wà bàbá ṣe ṣe ti iná dídá ọgbọ́n ọ̀la dá sí i

láàrin rẹ̀ náà ló ti mú wá pé wá ìzà sa'alaka ìbádi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an falyastajibu li walyu'minu bi la'allahum yarshudun táwọn ẹrú rẹ̀ bá bi ọ́ àbẹ́ni tó jìnà a lè máa pariwo tó di kọgbọ́ ọlọ́ ni sọ fún wọn pé fa inni qaribun mo súnmọ́ yí kẹ́kíkẹ́kí ujibu da'wata da'i idha da'ani yí máa ń jẹ́ ìpè olùpèpè ìgbàkúgbà tó bá ti pè mí falyastajibu li wọ́n yá jẹ́ pèsè mi náà wal yu'minu bi kó sì gbà mí gbọ́ la'allahum yarshudun kọ́ bá lè jẹ́ ní tí tó bá rí bẹ́ẹ̀ láàrin àyà tọ́lọ̀ sí ń sọ nípa ààwẹ̀ tọ́lọ̀ ti mú àyà àdúrà wá àfáà mi yé wa pé eléyìí ń tọ́ka sí pé nínú tẹ́ rọmọdọ́ọ̀nì òun làdúrà wa pàápàá jùlọ mẹ́wàá gbẹ̀yìn yìí mẹ́wàá gbẹ̀yìn yìí torí ìdélé yìí lákàn wá ọtùmọ̀ pé nínú àwọn tí oṣù yìí òun náà ní ìrìkìkáàf bákan náà tìláwàtò kùránì wa ìwọ tó bá ti kòkù orí kòránì kàtẹ́lẹ̀ ẹnu wọn bá tó kù yìí náà òrùn tó wà ńlẹ̀ kó tó aṣọ ọgbẹ ẹgbìyànjú ẹgbìyànjú ẹgbìyànjú láti rí pé ẹgbí kòránì kà ìdábòrò kò sì máa ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ kọ́mọ̀jẹ́ ológèrè lásán ẹ̀sì farabalẹ̀ ká ẹ̀bá farabalẹ̀ ká ẹ̀pẹ̀ ẹ̀rí lásán nígbà tí ó pè lọ́dọ̀ lọ́wọ́ balẹ̀ kíọ́lá àwọn tẹ́kọ̀ ìjẹba ti sọ ṣùgbọ́n àwọn tẹ́yì láti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀tìkáàmù kò sí ìtìkáàfù lọ́dún yìí pẹ̀lú wàhálà ti covid-19 tó wà nílẹ̀ ọlọ́run bá lùkọ́ ìrákó tìtì bá takó lẹ̀ ọ̀rọ̀ tí oríkọ́ láàjẹ́ kan rẹ̀ náà ọ̀rọ̀ ìtìkáàfù sí ṣùgbọ́n ọ̀rọ̀ ti kìyàmọ̀ Laylatul Qadr ká dìde lóru Laylatul Qadr láti yẹn náfílà eléyìí kò sí wà digbidigbi ìtìyé ẹnumọ̀tọ́lọ̀ tó bá kákúnlẹ̀ látara ọ̀rọ̀ covid-19 yìí bídí àtàyàn máa ń ṣe nípa Laylatul Qadr ọlọ́run bá kákúnlẹ̀ ọlọ́run ní ìgò bó bá tiẹ̀ wáyé àní oníkọ̀kọ̀ ni yóò sì mọ níwọ̀nba yóò mọ níwọ̀nba torí Laylatul Qadr àwọn kan ti sọ́dọ̀ ayẹyẹ nítorí ọ̀wọ́ ayé látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam látara délé ẹ̀yọ̀ kàkàfẹ́ pé àkíyèsí ara wa sí òun náà ni ọ̀rọ̀ nípa àdúà àdúà átàn ìyẹn mọ sí àwọn nǹkan kọ̀ọ̀kan látara àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí máa ń wáyé kò sí tàbí ṣùgbọ́n pé àdúà ìbádà ni nínú àwọn ìbádà tó sì pàtàkì gan ni ìyẹn ò gbọdọ̀ kò sí mùsùlùmí kan tó gbọdọ̀ fi àdúà ṣeré rárá tó gbọdọ̀ mọ pé àdúà nǹkan tó pàtàkì ni àdúà yìí sì ní ó jẹ́ ìwọ̀ kan tó yá sí pé ọlọ́run bá nìkan òun náà la gbọdọ̀ fi fún la fi fún ẹlòmíì ni ọlọ́run bá lè kẹ́lá ọlọ́run ni wàlá tad'u ma'a Allahi ahadan ọgbọ́dọ̀ pé ẹlòmíì pẹ̀lú ọlọ́run bá rẹ̀ ọlọ́run bá ní kí náà ni ó pèyàn dájú bùkátà rẹ̀ kan torí délé àdúrà yìí pàtàkì púpọ̀ ni ṣùgbọ́n a ní láti àkíyèsí ní àwọn abala kọ̀ọ̀kan nípa kálọ̀mọ̀ tó gbogbo tí a máa ń pè ní ìbúkẹ́ pátápátá ó ní àwọn májẹ̀mú méjì gbogbo tá a bá fẹ́ fi sin lọ́hùn a gbọ́dọ̀ máa kíyèsí májẹ̀mú méjì níbẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní al-ikhlas sincerity nítorí tẹ̀yẹ ọlọ́run ọba nìkan náà ni a gbọ́dọ̀ fi fún ọlọ́run nìkan náà lọ gbọ́dọ̀ pè é ò gbọ́dọ̀ pẹ́ lómi lẹ́yìn ọlọ́run kìyìn pé ọlọ́run ó tún kù Ṣàngó kìyìn pé ọlọ́run ó tún kù Òòṣà ó pògún ó pọ̀ Bàtálá ó pọ̀ sún kìyìn pé ọlọ́run kó tún ṣeré bákan náà ò gbọ́dọ̀ ó tún lòun pé wòlíì kan tó ẹni bá ti ṣèké tó bá ti ṣèké ń bẹ̀ ó ti ṣe kí ni kò fi kò ní ikhlas níbi àdúrà rẹ̀ ni ni pé kò ní sincerity níbi àdúrà tí ń ṣe tó lòun fi pe ọlọ́run bá ọba àlekíọ́lá ó nìyẹn ìtàn yẹn ṣe pàtàkì lẹ́ẹ̀kejì náà ni almutaba'a àdúrà wa ó gbọ́dọ̀ wá kọ́ lọ níbàámu sí ìlànà súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà jẹ́ ẹ̀sìn pàtàkì téèyàn gbọ́dọ̀ mójútó gbogbo tí jẹ́ ìbàdàn pátápátá la gbọ́dọ̀ mójútó al-mutaba'a mutaba sí ó bá ìlànà ń ṣe ọlọ́run ọba ọba àlekíọ́lá nǹkan tó pàtàkì gbáà ni. orí ẹ̀ àdúrà ikẹ́ ọ̀sẹ̀ a gbọ́dọ̀ sí níbàmú sí ìlànà lóṣù ọlọ́ọ̀bà nábíwá muhammad sallallahu alaihi wasallam ìdúrẹ́ ni sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala ó ní la rayba anna al-azkara wad-da'awat min afdal al-ibadat tí ó sí tàbí ṣùgbọ́n bẹ̀ ni pé àwọn azkar àti àwọn àdúrà nínú àwọn ìbádà tó lọ́lá jù ni والعبادات مبناها على التوقيف والاتباع ìbádà sì ní abẹ́sẹ̀ lérí ọdá lérí kọwá lérí bí ẹni tọ́lọ̀ ń fẹ́sìn rẹ̀ sí gbé wá ní ká ṣe ní bàmù síbẹ̀ láàlàlẹ̀ hawa wal ibtida kìí ṣe wọ́n ní هي أفضل ما يتحرى المتحري من الذكر والدعاء ó ní kan tó lọ́lá jù téèyàn máa ń wá díẹ̀ kí pé ìwo ni àtìkáàdù tànẹ́bì ìwo ni àjọ àtànẹ́bì nítorí nǹkan bá bá báyìí kí láàṣe kó làyọ́dù ṣe ní àṣe wàsáàlìkù ha aláṣẹ́bílì àmẹ́ni wàsàlámà ẹni tó bá tọ̀lànà nípa nǹkan nípa lànà yìí òun ló ti wà níbi ìfọ̀kànbalẹ̀ àti ó sì lálàáfíà ó tún wà lórí ọ̀nà tó lálàáfíà tí ò sí ìparun ń bẹ̀. wọ́n ni wà máa sì wá àhà nínú azikar kọ́dí yakúnù muharrama tó bá ti wá yàtọ̀ sínú àwọn akáàrù ó lè jẹ́ nǹkan karamu kọ́dí yakúnù makiruha ó lè jẹ́ nǹkan makiruhu kọ́dí yakúnù fi ìṣirikun omi sì lè ní ẹbọ nínú láyà tàdí ilé ìakàrù nẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe àwọn òsì máa wọn ò ṣe kí ni wọn ò rí wọn ò tẹ̀ rí wọn ò tẹ̀ ronú lọ́bẹ̀ wà íyà jùmùlá tó ń yà tó ló tẹ̀sí ìlú ha ọlílé yìí tó jẹ́ pé ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ yóò mọ̀ pẹ́ ni yóò gbà síkọ̀ ẹ̀yìn náà bí dàlá ìlú khairat ẹ wo àwọn gbólóhùn ṣírùkù kankan tó wà mẹ́ láàyè òtẹ̀ gbọ́n òtẹ̀ gbọ́n òtẹ̀ kíyèsí wọn ọmọ kí nǹkan ẹbọ wà mẹ́ àbáwọn alfawzul azim ọ̀tá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tíra jẹ́ pẹ̀lú àdúrà rẹ̀ pé ṣírùkù òun ló kún bẹ́ẹ̀ ó ti yé nìsín gbogbo orú àwọn nǹkan ìyẹn náà ó ti yé nìsín ara tí ìyẹn fi gbọdọ̀ mọ́ tẹ̀lé súnmọ́ ànábì níbi nǹkan nìyẹn torí ọgbà nǹkan máa ń nípa ẹnìkan lọ sọ pé ọ̀rọ̀ àkídà òye kò ní mọ̀gbà tí ọ̀rọ̀ lọ àkídà tí ó ti ṣe nǹkan tó ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́ látara pé lóhun kí ọlọ́run bá ọba àlekè ọlá torí ẹnìyẹn fi gbọdọ̀ mọ́ rìn nílànà ti súnà tí òfin ní jábọ́ tí òfin ní sẹ̀sẹ̀ gbé ọlọ́run ọba àlekè ọlá ó sàmọ́ ẹnì kọ̀ọ̀kan wa mẹ́kẹ́nì kọ́kàn á ronú ó sùn kó jí wá ní àkàrù yìí wọ́n fún un lójú oorun àbí nǹkan kan ṣẹlẹ̀ sí ọlọ́run kan ní kí nǹkan wọn lọ́wọ́ ṣe ń gbà wọn ó ṣe wá ṣe bùkátà rẹ̀ bí yára ta rẹ̀ wọn náà bá tún di tí mo fáwọn èèyàn pé nǹkan yìí ẹ máa ṣe wúlò fún kan báyìí rárá o ṣé yẹ ṣe wé kèé ṣe gbò tó ní olóògùn kan wáyé oríbẹ̀ yáyá fẹ́ mọ́ ìlú bẹ̀ rárá ìwọ́kọ̀ o ṣe ó ó lè ṣe ọlọ́ọ̀kẹ́ fi gbàjá rẹ̀ kẹ́rẹ́ pé wọn ló tún máa sọ jù ọmọ fáwọn èèyàn kọ́yẹ mọ́ sí báyìí mọ́ sí báyìí ní báyìí gbogbo ẹni tí bá ti mú àdúrà kan wá báyìí ni tí àwọn ẹ̀rọ sàlà mọ̀ mú wá bẹ́ẹ̀ ó ti jẹ abala nǹkan yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbó mu wá ní ọ̀nà ìròyìn sí báyìí ni nípa àdúrà tí a bá máa ṣe ká sọ́ra ká sí àdúrà bídíà o ká jìnà sí àdúrà bídíà kò bá mu rárá kò bá mu rárá ọlọ́run kò sí mọ̀nà wa ká ilé yìí á pàkíyèsí wa lára ìlànà àdúrà bídíà kò sí ní ìsìn tó máa ń ṣẹlẹ̀ òun ni pé kí ìhun kóra ẹni jọ káwọn kóra wa jọ à ń ṣàdúrà àbí ká ní àjọ àjọ mẹ́jọ mẹ́jọ láàmà wá sí ní pé tá lọ sí ilé ìlónìí tó bá pé èèyàn mẹ́wàá ni wọ́n mọ̀ wá tilẹ̀ yọ pàtó lọ́sẹ̀ kọ̀ọ̀kan àbí èèyàn ogún ni ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ogún nù tí wọ́n fi tún kárí pé à ń ṣe àdúrà eléyìí ìṣerú eléyìí gẹ́gẹ́ bídíà kan ni kílẹ̀ tó wá ń ṣe ládùn àwọn gan náà á tún wá wò wọ́n lè ní ìdàláìlú ìfẹ́ láti làwọn ń ká bídíà míì tún nù ó ti níyìí kùránì kan là ń kà bídíà kan náà tó nù ó ti ní ìkànnì ilẹ̀ bá ń ṣe bídíà náà ni ẹ̀dá pẹ̀lú ká sọ́ra fún kálọ̀ àǹfààní àsìkò yìí káfí mọ́ káfí kúrò nípa súnà nàbí Muhammad sallallahu a máa sí ẹsẹ̀ gbé a máa sí náà rìn ibi pé ó léwu fún wa ó léwu fún wa bẹ́ẹ̀ náà ni pé àwọn sọ pé àdúrà fẹ́ kó àdúrà ọmọ kí ẹ̀dá kò sí ọkọ̀ ọmọ ni àrẹ́rẹ́ sálà wọ́n sàbí mọ́ rẹ̀ dáadáa ní àábì lọ síbi ìjókòó ọmọ kan pé wọ́n fẹ́ sàdọ̀ ọmọ táwà dé wọ́n tún wá dé abọ́ ó tún gbé kinní kan sí ẹni ó tún wá bá ìkíní tẹ́ kó sì yóò pé ìkẹtí ìpé ò dápọ̀ ìjẹ́ kí níbo làwọn bìtì ṣe eré yìí wòrí ṣé wò bímọ lásìkò rẹ̀ tó fi kú ni wọ́n bímọ tọ́pọ̀ ìgbàtàrà bí ò sí rẹ̀ ìwé ló tẹ́nà àtàbí ẹ̀dàkùn ẹmọ́jà fojú àdúà ẹ̀sìn ní ẹ̀sìn làdúà nínú àwọn ìjọ́ tó lágbára jù ní tó gbé ẹ̀sìn yíró ni ká mọ̀ sí bọ́lọ̀bọ́lọ̀ kẹsẹ́ni tó ní àdó ọ̀dà ṣùgbọ́n bò láṣẹ ṣe òdìgbà tó o jòkó kó sọ́lọ́ ọ̀tàdó o àbóṣọ́ ọ̀tàdó àfọmọ òbí ọmọ kèjìwá tó bá jòkó kẹkẹ ẹsẹ̀ fún akóra yín jọ ìkóra ẹni jọ òun ní tí ò sí ẹ̀rí fún nínú súnà sí ọlọ́run bá rẹ̀ torí ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí nínú nǹkan tí a nídìí láti sọ́ra fún òun nìyẹn tí ò bá mu ó sì léwu gan kí ọmọ sàbà ní àdúrà bidia ọmọ jẹ́ àdúrà tó ti wá nínú súnà nàbí Muhammad sallallahu alaihi wasallam ó léwu pé púpọ̀ ariwo tó wà ń bẹ̀ òun náà ni pé àdúrà yìí kò lè ṣàǹfààní nígbà nítorí ẹ̀ ṣàdúrà kò lè àlè rí látara rẹ̀ nígbà táǹsorí ẹ̀ ṣàdúrà ni pé àdúrà tí máa ń fọ ọkàn mọ́ tí máa ń fọ ẹ̀mí mọ́ tí máa ń mú èèyàn súnmọ́ Ọlọ́run àdúrà tí bá ti tí ọba tí ọ̀pá bá sínú ojú Ọlọ́run bá mu kí ló fẹ́ fọ̀ mọ́ ní ọkàn yóò tún máa kọ́ sínú ọkàn ni kò lè múyàn súnmọ́ náà yọ́ ma múyàn jìnà sọ́lọ́wọ́ bá nì yọ́ ma múyàn jìnà sọ́lọ́wọ́ bá nì kò lè sàǹfààní fún yàn kí lọ́wọ́ rẹ̀ nìkan ṣe ní ìbílẹ̀ tó ládọ́ àwọn gba èṣù lọ́rùn lọ́wọ́ eré ibú ní òtò kúrò ibú kọ́lọ̀ pàtàkì ọkọ́mọ́ sí alẹ́ lérí ibú kádẹ́ ayewu tó wà náà ni

ara ewu tó tún wà ń bẹ̀ náà ni pé àdúrà báyìí àdúrà tó jẹ́ àdúrà bídíà afẹ́ kí àdúrà ẹni ó gbà òun náà ni ádàfù kí kádùrà mi ó gbà ìkan tí ń wá kí n rí ìkan tí ń wá sọ ńbẹ̀ kí n rí kí wọ́n sọ mi kí n pin nǹkan tí ń bá pami láyà kí ìdí fọkànbalẹ̀ ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n ti wá lé fáàdúrà bídíà bá ní gbogbo orú nǹkan yìí ta torí ẹ̀ sí yìí à nílò èèyàn lè rí rárá tòde kí ara mọ̀ dààmú sí irú nǹkan bẹ́ẹ̀ bákan náà ara burú tó tọ́ wọn bí òun ni pé Ado yìí ìgbà míì nǹkan tí ọ̀dà yóò tún kó sínú nǹkan tí ọ̀dà yóò kó sínú nǹkan tí ọ̀dà yìí lè jẹ́ àbí tí ó ti yẹn lọ síbi ẹbọ gbogbo ma ṣe ọlá kìnnìkan tọrọ ọlá kìnnìkan tọrọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara tí mo ń fa ní wọ́n pè ní wàsílà tó ní wàsílà ilẹ̀ ṣírí ara means tí máa ń tìyàn lọ sí ibi ẹbọ ni ẹ ní láti jìnà sí ẹ̀rọ ìrìn gbogbo bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà ẹbọ ẹ nídìí láti ṣọ́ra fún kó jìnà sí bákan náà ìmọ̀ fi ìmọ̀ wá gbára lọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sọ́lọ́ ọmọ bàbá alẹ́kẹ́ọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn tún lè ó tún lè fa ìkọjáàlà ìkọjáàlà tún lè ṣẹlẹ̀ nígbà dàtúbájá dábídíà sádàbí ọ̀nà ní kíyàn pariwo kíyàn máa pariwo sàdúà nísì ara kúrò àlà náà ni ìmá pariwo sàdúà kò sínú súnà náàbì kíyàn máa kí sàdúà fún ọmọ kí pariwo pariwo kí ló dé ìbámu rárá ó ti nísì ìyẹn máa ń sàdúà jẹ́jẹ́ ni kò sínú àṣà mùsùlùmí bẹ́ẹ̀ máa pariwo mò ń bẹ lọ́wọ́ máa kí àkó sínú àṣà mùsùlùmí bẹ́ẹ̀ ariwo tí wọ́n ń bẹ̀rù mo ní pé ẹni yóò tó bá ti tẹra má dàbíjà tó ti ń ṣe tó ti mọ́ lára kí máa ń ṣòro fún láti sẹ́rí kó ń bẹ́ẹ̀ nípa ní súnná ní yóò lé lárẹ̀ yóò sòrò yóò lé gẹ lára rẹ̀ torí ó ti di mọ́ ó ti dẹ̀jẹ̀ sí lára ó ti yóò wà lè mọ́ yóò wà lè láti ti fi àdó àbídà yẹn rẹ̀ torí ẹ̀kọ́ lọ́wọ́ bá kúsà ní gbogbo ẹgbẹ́ ti tẹ̀sínú àdó àbídà lọ́wọ́ kọba àyàn kò bẹ̀ kúsà mọ́ lẹ́wọ́n láti máa tẹ̀lé súnà rẹ̀ bí i àmọ́ bákan náà kì í máa ṣe àjọ àbídíà ariwo tó tún wà ń bẹ̀ ní pé ọwọ́ àwọn afáàní mi ń bá bí ìsìbìdálẹ̀ ọkọ̀ bí ti di tọ́yì lábá ọ́tù wà ní abala ìmọ̀ fi nǹkan ẹ̀gbin fi pààrọ̀ èyí tó dá èyí tó dá ní súnà ìtọ́wá ti lè pé orin ní fídíà ló ń ṣe ó ti fi ẹ̀gbin pààrọ̀ tó dá nìyẹn nǹkan tí ó nira ó ti pààrọ̀ èyí tó wúlò nǹkan tó dáburú òun mo fi dáadáalẹ̀ ìfàbúrú lọ agbámú ó ṣe dédé ọ̀rọ̀ tí ẹ̀ẹ̀sìrì tí a ṣe lánàá tọ́lọ̀ sọ fáwọn ọmọ ìṣẹ́rẹ̀ pé àtẹ́sẹ̀ bèèrè lẹ́dí uwa ajíná bí lẹ́dí uwa kọ iye ṣe nǹkan tí ó kẹ́ tí ó jẹ nǹkan tí ó dalẹ̀ afẹ́ fi pàrọ̀ yìí tí a tọ́lọ̀ abala yẹn nìyẹn àwọn nǹkan láti sọ́ra fún láti jìnà sí ọlọ́ọ̀bà jùlọ láti ó sàmà ní ẹwà ẹ̀dẹ́kọ̀ àdúrà ṣe pàtàkì gan o ṣùgbọ́n ká gbìyànjú ká ṣe ọba ìlànà oṣù ọlọ́ọ̀bà mu ọbalẹ̀kìọ́lá lẹ́yìn náà nínú àwọn nǹkan tí ọtún wo pé ọyọ kí á pe àkíyèsí sí ó ti rẹ pé kí kọ́mà òun náà ni èyí ni tó wá sẹ́yìn kan tí ó pàkíyèsí lérí ẹ̀ òun náà ni ìmọ̀lú àwọn ń jí àwọn èèyàn fún sáàrì ó dìde lágo mẹ́ta àbàmí aago méjì kó mọ̀ wá lu agolo káàkiri àdúgbò gbogbo orú eléyọ̀ ọba mu gbogbo orú eléyọ̀ ọba mu dákun kò sí dáadáa kankan ń bẹ o dáadáa kankan ń bẹ o kò sí láti kankan ń bẹ ìkónira báwọn èèyàn ni kò ti yé nìsí ìkónira báwọn èèyàn ni kí ló dé ọmọ alùpùpù àkèrè àdúgbò sọ pé oríṣiríṣi àwọn èèyàn ló wà ládùúgbò lómi ń bẹ tó já sí pé kìí ṣe mùsùlùmí àsìkò tó ń sùn lọ́wọ́ ni gbágúdúgbágúdú tó ń lù lómi bẹ mùsùlùmí náà ni pé ó rẹ̀ àsìkò tó ń sùn lọ́wọ́ ni kí ló fa gbágúdúgbágúdú gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí gbágúdúgbágúdú gan-an kí ló kò sínú ẹ̀sìn náà kò sí nínú ẹ̀sìn kí dá ní sẹ́yìn sínú ẹ̀sìn táwọn ń fi tí à ń fi ń ṣe afẹ́mọ́ fi tẹ̀sìn kí lápẹ̀já sọ́ra fún gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹjẹ́ aṣọ gbogbo àkàn bẹ́ẹ̀ léyà àrí lọ́dọ̀ àwọn tí wọ́n ti síwájú kí wọ́n mọ ní àwọn táwọn ọmọ sábẹ́ ni wọ́n mọ dìde kí ládùúgbò wọ́n mọ alo agogo káàkiri àwọn òsì ní aago kan wọn lálàámù kan tí ó jí wọn wọn ní nǹkan kan tí ó jí wọn yóò di àwọn ti ní ó ti mọ́ra láti ní àsìkò bá tún wọn ó sì torí pé àwọn ìṣẹ̀ mọ́ sí àti báyìí nìsín ẹni tí ó bá jí yẹn tó bá sì fẹ́ òun fẹ́ kí wọ́n mọ lagogo náà ni láwọn àkókò mọ́ lagídé àwọn tí nǹkan kan òye nípò rẹ̀ sí àwọn á ní gbaládé àwọn tí wọ́n jí àwọn jíjì wò ní wọ́n ní kó mọ jí nírú jíjí báwọn kọ́ lọ sẹ́nu lẹ̀kùn rẹ ẹnu ọ̀nà rẹ kọ́ kanlẹ̀ tó kó jì kọ́lá bí wọ́n tún lọ sẹ́nu ọ̀nà tó tún kanlẹ̀kùn tún gbọ́dọ̀ fi di sọ́pọ̀ èyí lébọ̀ kejì náà lébọ̀ wà nù súnà lábí àwọn ọ̀sẹ̀là tí wọ́n wọlé àwọn tí wọ́n sùn wọ́n sì sálámà àwọn tí wọ́n jí nìkan ni wọ́n lè wọ́n gbọ́ sálámà náà kò di sọ́pù kò di sálámà yìí ò jí àwọn tí wọ́n ti sùn eh? ẹ́ dákun ẹ jẹ́ kí á gbìyànjú fa ẹ jẹ́ kí á gbìyànjú kájẹ́ sí pé súnà náà sọ́là òun náà láàmọ́ fi ti gbogbo nǹkan tá a bá ń ṣe báwọn náà lásíwájú wa aṣíwájú wa ni ọmọ lídìí wa sọlọ́wọ́n ọba ilẹ̀ bó bá ṣe à ń gbẹ́sẹ̀ ní ká máa gbé ká máa gbẹ́sẹ̀ kọjá ajá rẹ̀ láti tún máa fà sẹ́yìn jù ìjẹ́kùn ọlọ́run kò sàmọ̀nà wa ọlọ́run kò sàmọ̀nà wa káwá ti mọ̀ pé àmì lásíwájú ká máa wò fẹ́ lágbájá àwọn kan àwọn ṣéèkù wa ní àwọn kìnnìkan wa ní torí pé táwọn ti bí àwọn ṣe ń ṣe lélẹ́yìí tó dẹ̀ náà bá ṣe bá wọn tí wọ́n ń ṣe ní ẹwà bí sẹ́bà lẹ́bí tí wọ́n ṣe nù ẹni pa àwọn ṣékù yà ń tẹ́ǹsọ ẹ àwọn ṣe mistake nìyẹn ṣe mistake táwọn kó sí ẹ̀rẹ́ ló tún máa tẹ̀lé bẹ́ẹ̀ ilé akọ́jú nìyẹn wọ́n bá ti réyàn pẹ̀lú lákíyèsí ẹ̀dá pẹ̀lú ti jáwọ́ ni ọlọ́run bá kó sàmọ̀nà wa kó já lè máa mọ̀dó lódodo kó jó lè máa rọrùn láti lè máa lò kó já má bàjẹ́ ní bàjẹ́ kó jẹ́ lè rọrùn láti lè jìnà sí inṣáàlá níbi tí a ti dúró nìyí ọlọ́run bá lè pẹ̀lá tó tó sọ́wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ a ó tún máa ti sájú lẹ́yìn pẹ́rẹ́